máa múnú àwọn èèyàn dùn ìdíkàlù sururi ala qulubil mu'minin má jẹ́ ó jẹ́ pé wọ́n nìkan nínú rẹ̀ ó dùn tí wọ́n bá lọ ráyè ṣe nǹkan mẹ́fà níjẹ́ nǹkan mẹ́ta ń bẹ fún ẹni tó gbádùn ayé àkọ́kọ́ lẹni tó sin lọ. Allah gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹ bá ń share lecture yìí jìnnà ẹ share rẹ̀ ní twenty two twenty two times ẹ comment ẹ like ọba mi ó da oore bò yín. àmín. àkọ́kọ́ ní kí ni mo pè tí wọ́n bá lọ gbádùn ayé àkọ́kọ́ lẹni tó sin lọ sin lọ́hún tààrà ọmọgbà tó kú láyé. bàbá Yusuf Ọlátúnjí òun lọ́kọrin kan nígbà kan ọba òkè o olúwa ọba òkè o fi wá láyà balẹ̀ a ó sìn ẹ́ o ẹ dákun sáyà Yusuf Ọlátúnjí sáyà rẹ̀ balẹ̀ tẹ́ kú láyé. ayé ẹ̀dá ò lè balẹ̀ ọmọ sin lọ́hún lọ ni you keep on moving in order to balance on a bicycle ọmọ lọ ni kọ́ wá nígbọ̀ kan á bá balẹ̀ látòsí náà ìgbà wo lọ́mọ tí kú òde ìgbà kú dé bá Yusuf òun náà fẹ́ kú kọ́kàn wo sì balẹ̀ sí ni orin yẹn ni wọ́n wá gbọ́ láti jọ̀ lọ tanra rẹ̀ jẹ́ dèní lóò tètè múra sẹ́sìn Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn gbọ́ bá múra sẹ́sìn Ọlọ́run máa promote àwọn èèyàn máa dun àwọn èèyàn nú donate whatever is donatable máa donate owó tó ní máa fi ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ máa fi promote àwọn èèyàn máa jọ dà gẹ́gẹ́ bíi torílẹ̀-èdè Nàìjíríà mi ní kọ́ ọmọ náwó sẹ́sìn àmọ́ tó o bá náwó sẹ́sìn mà owó tó o ná lórí báwọn yìí ó sì jẹ tí wọ́n mú nírọ̀rùn ó fẹ́ pàtàkì jẹ tó o ná sẹ́sìn lọ. ẹ̀sìn ọlọ́run pàtàkì a gbọ́dọ̀ náwó sí i iléeṣẹ́ mélòó lọ dálẹ̀ ọkàn páìlì owó jọ sí báǹkì ní nàìjíríà tó ń jí tó bá wá rí bẹ́ẹ̀ àkọ́kọ́ ni pé sin lọ́hùn ìkejì ni pé máa promote ayé àwọn èèyàn ìdùnnú ẹ̀dá the only source of happiness fẹ́ẹ̀dá tó ga jù tó easy jù ni kò múnú àwọn èèyàn dùn ti múnú àwọn èèyàn dùn wọn náà máa rí i pé dùnnú yẹn padà sára ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ fi hẹ́ẹ̀ fi gbogbo ń tọ́ bá rí ọgbà má hẹ́ẹ̀ kò sí extra kò sí spia taya fún fún fún fọjọ́ ayé ẹ̀dá bó ọba ti kú ọba tiẹ̀ lọ́nu. Allah. múnú ara rẹ dùn kó o sì wà kíẹ́fù ọmọ ìyá mi wà dá má ta wà la wà kú ibi má ta. wàlá yẹsẹ ló la àìsàn ìlà àbẹ̀dá. kí ló dé tó fẹ́ para rẹ lórí nǹkan tó lè change. fàdà má ta wà la. nǹkan tó ṣẹlẹ̀ kọjá condition ọkọjá agbára ẹ̀ why do you want to kill yourself over something you can change. ọ lágbára àti change ọ ó gbójú ń bẹ ni you continue your life yóò change ara ẹ nígbà tó bá yá bí ó bá sì change ara ẹ kọ́ mọ́ra wọ̀ sọ̀rùn ọ̀dà àmọ́ ta wà la ntọ́ba ti bàjẹ́ tó ti lọ juwọ́ sí kọ́mọ́ bá tiẹ̀ lọ bọ́ ọ bá tètè juwọ́ sí yóò mú ẹ̀mí rẹ̀ dání lọ fakudi máa ta ntọ́ba ṣẹ̀ṣẹ̀ dé ní kò sọ̀rọ̀ nípa ẹ̀ wàlá ayẹsí lòlá èso ìlà àbèdà. ayé ò lẹ́dùn tí ọba sí méjèèjì ntà lé àti ntà méjèèjì lọ́mọ kọ̀ǹpìà láyé òfin dùn kò sẹ́ni ọ wáyé tọ́jẹ́ pé kìkìdá ń tó lúwa gbogbo ń tó lé lọ́ba ọlọ́run ti dùn tọ̀hún kò sẹ́ni ọ wáyé tọ́jẹ́ pé gbogbo ń tó lé ní ọ̀bá ọlọ́run ti dùn tọ̀hún. alukurani ni wàhátà kúnmi kúlì mọ sahali tòmó Almighty Allah says I will be giving you just a portion of your request no one has ever been given all o lè rí gbogbo ẹ̀ tán díẹ̀ lọ́ọ̀mọ rí nínú ayé ọmọ ìyá mi jórí rẹ̀ ó pé dáadáa ta ló sọ fún ọ pé o lè satisfy yẹn nítorí pé o fẹ́ táwọn èèyàn lọ́rùn ó sì jù bànújẹ́ sínú ayé ẹ nítorí jẹ́ ìsọ̀tàn kan fún ẹ mo gbọ́ lẹ́nu ẹni onílàákàyè wọn lọkùnrin kan òun lọ fẹ́ tẹ́ ayé lọ́rùn ìbẹ̀rù ọlọ́run wọnú ọkàn rẹ̀ ó wọ agbádá ó wọ bùbá ó wọ ṣòkòtò fìlà ó la bàtà lọ́ba rìn díẹ̀ lọ́ba rẹ̀ nìkan tó wọn ọ̀rá sọ̀wọ̀ ah ìwọ ò tán ra sọ̀wọ̀ ọba bá agbádá rẹ̀ ó gbọ́ sí lọ́rùn tìbí ṣàdúrà fún un ó tún rìn díẹ̀ ọ̀rẹ́ nìkan tí ò ní fìlà ó sì fìlà ó fi dé lórí ó rìn díẹ̀ ọ̀rẹ́ nìkan tí ò ní bàtà ọbọ̀ bàtà ẹsẹ̀ rẹ̀ ọbọ̀ fún ó rìn díẹ̀ ọ̀rẹ́ nìkan tí ò ní bùbá ọbọ̀ fún ó rìn díẹ̀ ọ̀rẹ́ nìkan tí ò ní ṣòkòtò ọbọ̀ fún ọbọ̀ fún tán gbogbo ẹni ó fún ní kọ̀ọ̀kan ni ẹ wá padà sẹ́yìn ni ẹ wá rẹ́rìn pé ẹ wo wèrè tí ń lọ ní òhò báyé ṣe rí nu má torí pé ó satisfy àwọn èèyàn kọ wá bàyà rẹ̀ jẹ́ make yourself happy dùn àwọn èèyàn nú àmọ́ má dùn àwọn èèyàn nú débi káyé tiẹ̀ wá bàjẹ́ síbẹ̀ bọ́ ọ bá kún gbogbo ayé lówó gbogbo ayé ò lè lówó tán o bọ́ ọ bá ní gbogbo ayé lọ́ọ́ fẹ́ mọ́ fún ní bílíọ̀nù gbogbo ayé ò lè lówó tán kémi lówó kíwọ́ lówó o kò mọ kẹ́nìkan lẹ̀ ta ni ó kù tí ó ṣe yá aláwù ta ni yá rọ́bì àjọ lójúmọ́ tí gbogbo ọba ta lọ́lọ́ wọn jọ lójúmọ́ ọmọ ìyá mi fàdámọ́ tàwa فخذمها تا ولا يصل العيش إلا بدا ولا يصله العيش tó o bá fẹ́ gbádùn ayé ọmọ ìyá mi máa kírun bí ìgbà tó jẹ́ pé tó ń kí lọ́wọ́ yìí náà ló pinrun máa ṣàdúrà bí ẹni pé tó ń ṣe lọ́wọ́ yẹn kú lọ́kàn ẹni tó bá fẹ́ dùnra rẹ̀ nínú láyé ń tọ́ gbọ́dọ̀ ṣe nìyẹn Allah bi dhikrillahi tatma'innul qulub. Allah olórí tó lè múnú èèyàn dùn láyé ni kò káàrin ìwà àtọ́lọ́hún dáa kọ́ ọ máa sin lọ́hún kọ́ ọ lọ́lọ́hún dáadáa máa sin lọ́hún ní gbogbo ìgbà ètò burú jù tí yàrá pààyàn láyé ni kọ́ ọ máa cross àwọn èèyàn ẹni ó sórí ire o ti sáré jágbà mọ́ lọ́wọ́ ẹni ó gòkè o ti cross ìwé rẹ̀ ọmọ ntọ́lọ́hún wínú kúránì ni alukurani ni wasamsu tẹjirin le laha dhalika takdiru la azizul alim oorun àtòṣùpá ńlọ lọ́tọ̀ọ̀tọ̀ wọn jẹ́ cross ìwé ara wọn ńlá fi wà lálàáfíà bá ọba ti ń cross ìwé àwọn èèyàn ò lè wà lálàáfíà wọn ò rokú fún ọ ikú gan máa wá ọ kiri ọ wá rí i nítorí pọ́jọ́ ti lọ ọlọ́run wa tó bá fẹ́ kẹ́mi rẹ̀ ogun láyé lọ́wọ́ gbogbo ntọ́lọ́ ń Qur'an àwọn àdéhùn tọ́lọ̀ ń ṣe lọ́gbà àlìgán náà máa practice ẹ̀ látàyè wàláhì ó rí pẹ̀mí rẹ̀ ogun lápèjúwe ọlọ́run sọ fún wa nù Suratul Hijri verse one forty five ọlọ́ni wa nasana fi sudurim mi gilin ikhwana ala surur ala surur mutakabilin ọlọ́ni ẹ gbọ́ tí wọn bá wà àlìjánná tán á yọ kúrò lọ́kàn wọn kéèta ìbínú ọmọ nìkejì àníjọ́ wà lẹ́mìí ẹni tí ó wà àlìjánná. tó o bá fẹ́ gbádùn ayé má bínú èèyàn kọ́ ọ mọ́ fẹnu bá yé àwọn èèyàn jẹ́ ìwọ ní o lè gbádùn ayé kọ́ ọ púùlù àwọn èèyàn dá ìwọ ní o lè ráìsì bọ́ ọ ráìsì lónìí ọ̀ padà bọ̀ wálẹ̀ Whoever pull others in, in order to succeed shall have destruction awaiting him at the gate of his success. Tó bá kù tiẹ̀ tó dókè nítorí pé ọ̀nà bá yá àwọn èèyàn jẹ́ ìwọ náà ń bọ̀ wá bàjẹ́. Alukurani níta bá wọ gbàlìjẹ́ náà ó ní fruit èso láàmú jẹ jẹ́ kí fruit ọ̀pọ̀ nù tọ́ ọmọ jẹ. ni níta bá wà lìjẹ́ náà á tẹ̀ra gbogbo ntọ́lọ́mbà ṣe fún wa ní ọ̀tẹ̀ wa lọ́rùn ntọ́lọ́mbà ṣe fún ọ láyé jakọ́tẹ́ ọlọ́run hmm. Alukurani ní fresh food ńlá àmọ́ jẹ Alukurani wa ní tá a bá wà lìjẹ́ náà wọ́n yẹ tí ó fọ́